akíyín káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ ètò yín àlìdáyà Ramadan lecture níbi tẹ́sí máa gbóná àwọn àgbọ̀yé ẹ̀sìn látẹnu Fadilatu Sheikh Kamarudin Yunus Akorede àfihàn ọ̀làwọ̀ tá a lọ rà áwọ̀ ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ ètò tèmi kọ́lọ́mọba aláàkójọ ṣe wá láǹfààní bisimilahi falyatafadal mashkura. bẹ́ẹ̀ ni nínú àwọn àárẹ̀ burúkú ni kéèyàn ó máa nífẹ̀ẹ́ sínà àṣà àwọn ṣètò níyà ọkùnrin àtọkùnrin wọ́n fẹ́ máa fẹ́ra wọn obìnrin àtobìnrin wọ́n láwọn máa fẹ́ra wọn gbogbo àwọn eléyìí èròkèrò tí ṣẹ̀tọ́ fún ilẹ̀ yìí kama bínú kama bínú lẹ́yìn náà kama banújẹ́ ní dodojúmọ́ gbogbo tọ́lọ̀ ọba aláàbáṣẹ́ fún èèyàn kéèyàn sáré pé a ní pọtifẹ́dọ̀ inú mi ọdún inú mi ọdún wọn ní kéèyàn sí àdúrà lẹ́yìn náà kéèyàn máa ka la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ma lọ ní ìdòkó ìdòkó ìdòkó rẹ̀ tí wọ́n ti ma bọ́kà rẹ̀ sọ wọ́n lásàdá tó wọ́n ọjọ́ ayé lọ́mọ jú lọ tó wọ́n lásàdá tó wọ́n lọ harikọ̀ wọ́n lọ àwọn afẹ́ sàwọn sọ́nà kọ́mọ bọ́ sọ̀rọ̀ ẹlòmí yóò ti sọ́tọ́ fún fẹ́ para wọn yóò ti wá bá yín ẹ̀ẹ́ sì bá sọ̀rọ̀ ìgbé àdéhùn mélòó lọ́wọ́ wà lára wo lágbájá irú rẹ̀ mẹ́wàá bẹ lára rẹ̀ olókù omi lọ́rọ̀ ní kò mí ẹ̀ àní rẹ̀ ṣe ń tí ń sẹ́wọ́n ní àtẹ̀lé òtọ́lẹ̀ àwọn òkòkò tó wọ́n ọ̀rọ̀ ni wọ́n bá sọ̀rọ̀ ẹ máa ń ka kùrán fẹ́ bá ń ka kùrán ẹ ọba sọ náà nínú àwọn àdáwò tí ma bọ́ mi èèyàn ó ní àdáwò nífẹ̀ẹ́ mi ìyàwó mi ọ̀fẹ́ náà ni kí ni wá ṣe fúnra yín kò sí kókó ẹ máa sínú ilé ẹ̀yìn náà ẹ máa nǹkan fúnra yín ìyàwó rẹ̀ ọba tó ń bọ̀ ọba àràsọ wọ́n fẹ́ràn aṣọ wọ́n fẹ́ràn bàtà ẹ̀wọ̀n yóò fẹ́ràn rẹ̀ ìwọ lọ yáwó ní èsù ti wá gbára ìyàwó rẹ̀ ní wọ́n ń da mọ́lé jìrú torí ìwọ ìyàwó náà tó ní ọkọ ọ̀fẹ́ náà ní máa múra dáadáa pàtìbọ̀ pàtìbọ̀ rẹ tó múra wọ́sọ tọ́kọ rẹ̀ ò rí ọjọ́ pé a ah, mọ̀dúpẹ́ mọ̀dúpẹ́ ìwọ́n lè sí wọ́n fífì yìí látara bẹ́ẹ̀ ìfẹ́ lẹ́yìn náà máa ti sàrà látara bẹ́ẹ̀ ìfẹ́ ọmọ gbalẹ̀ lẹ́yìn náà máa ti sàrà ilé tó bá ti ń ṣe sàrá ọlọ́run bá láàmà kó bà tó jẹ́ kó mẹ́ ẹni tó bí ma kọ́sàdúwà òdáríkà dáa zakariya rọ̀bọ́hù kọ́lá rọ̀bì habli min ladunka zuriyatan tayyiba anábí wa zakariya ó ní wọ́n ọlọ́run ọba mọ́sà fún mi lọ́mọ dáadáa nínú ka sẹ́mi òdùwà ọ̀ngbọ́ o ọlọ́run sí lóhun gbọ́ ọlọ́run sí fún lọ́mọ sọ́tọ̀ alimọ̀rọ̀ ayé àtàtì eight tó fẹ́rẹ́ pé àrùn ní bá ń bí ọmọ lọ́wọ́ wọ́n fún ẹ mú pẹ̀lú ìdàtọ̀ lọ́wọ́ bá àtàdúà ẹgbẹ̀rún ẹ̀sì bí ma lẹ́yìn náà kọ́mọ yàyà kuyà kọ́mọ ya bó rán ọmọ mi ọ̀gbọ́rọ̀ ọmọ mi ti fẹ́ dìdàkúdà ní ti bá àwọn lẹ́gbẹ́ òkùnkùn rìn ọmọ yìí ti mú gbó alákọ̀ọ́kọ́ ẹ máa ṣàdúà fún owó bàbá máa ṣàdúà fún mi ìyá náà máa ṣàdúà fún mi ẹ máa gbọ́wọ́ lé lérí òye sókà bí kánimá ti láì táàmà min kulli shaytan wa hama min kulli ayin lẹ́yìn náà wọ́n bàbá àtìyá ẹ máa mọ́mọ́ yẹn lọ bí tí ó ti máa gbọ́rọ̀ ọlọ́run ẹjọ́ máa gbàwẹ̀ mọ́dé tọ́sí ẹjọ́ máa dìde lóru kọ́ máa kà síkàrù sọ̀rọ̀ pẹ̀lúmọ̀sà sítájọ́ lọ sí ìfà three and twenty seven ẹ máa wa ojú ojú ojú ojú ojú ńlapa ọ̀tá ní mọ̀ràn ojú wáyà lẹ́yìn náà àwọn tí wọ́n lé níká àwọn aláboró aláojú oorun kí máa dẹ́rù bá ní àwọn àlejò burúkú ọmọ kábákọ́rà sínú ilé ẹ̀mà ka fọ́lákì àti náà kẹ́ẹ̀dọ́sùn ẹ̀mà ka kò sí látara bẹ́ ọlọ́run mọ̀ sọ yìí gbogbo ẹni tó bá sọ nǹkan tó bá ti sọ nǹkan nǹkan kan bọ́ fún ọ ní o ìyàwó bọ́ fún ọ ọmọ bọ́ fún ọ iṣẹ́ bọ́ fún ọ owó ẹ̀ sọnù nǹkan kan bọ́ fún ọ ó ní inna lillahi wa inna ilayhi raji'un allahumma ajirni fi musibati wa family tó bá ti wẹ̀ wọn ẹ sọ fún ẹni bá wọn ní la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ẹni tí bẹ̀rẹ̀ nílò wàhálà ayé kọ́nà wọn ní la ilaha illa anta subhanaka inni kuntu minaz ọlọ́run yọ kú bó ṣe yọ ànábì yóò lóṣù kú nínú ẹja tó wà ní sàlẹ̀sàlẹ̀ omi àdúrà tó múná ṣe ọlọ́run fi yọ lẹ́wọ̀n kú èyí tí ọba pààyàn èyí tó bá pààyàn kí wọ́n pa ní o kí wọ́n pa ní gangan náà ni orí tọ́lọ̀ ń ṣe kí ni tọ́lọ̀ ń ṣe fún pé pé tó bá ti pa kò ní ìyà ẹni wọ́n ti ṣe sẹ̀dá lérí ẹ̀yìn ní kò sí àlọ́mọ̀ mọ́ òun náà ní pé àǹfààní wo lọ́wọ́ àmì àdáwò alákọ̀ọ́kọ́ àárín àwọn àtọ́lọ́mọ ta ah, àwọn àyá ah, àbájáwò bá ti dé ó súnmọ́ lọ́wọ́ bá kó o sì súnmọ́ lọ́wọ́ bá rẹ kò sí oore tó tó ọ wà lè súnmọ́ àfikọ́ bàdá ọkà ó ti ṣe lóru orúkọ dá lójú ẹ òní ìwà tó gbára mọ́jà títọ́ lè àdìgbò tó rọrẹ́ sínú bẹ́ẹ̀ lọ́wọ́ bá ọlọ́wọ́ mú àdáwò yẹn kú fún ọ ẹlẹ́ẹ̀kejì ó ní pé máa ń pẹ̀sẹ̀ rẹ̀ la yazalu al-bala'u bil-'abdi hatta yamshi 'ala al-ardi ma lahu min khati'ah àlẹ́bí ní gbogbo ẹni tọ́lọ́wọ́ bàlá bá ń dáwò ọlọ́wọ́ yọ máa fi àdáwò yẹn pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ títí tí ó fi máa rìn lérí rẹ̀ tí ò ní sẹ́sẹ̀ kankan rẹ̀ lẹ́yìn náà tẹ̀lé ó bìnrin dọ́bìlà ọlọ́wọ́ bàlá ó fíláṣì yàn pé a ọlọ́bí bá mú padà padà yẹ ọwọ́ gbé àdáwò yẹn àdáwò lọ́wọ́ fi dáyà padà ọlọ́wọ́ bá ní fa akásí náà bìnrin bàtà ọlọ́wọ́ bá ní agbáwọn mú pẹ̀lú ìnira wàdọ̀rá agbá wọn mú pẹ̀lú àwọn ará ìrí ṣiṣiṣi láàrín rẹ̀ padà rà òun kí wọ́n lè padà sọ́dọ̀ wọ ọlọ́ sórọ́tù Al-An'am àyà bọ̀dìtù lẹ́yìn náà rọ́pò dàrẹ́jà mo ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ọlọ́run bá alá ìmọ̀ fi ń gbìyàn ga lọ sí ipò tí èyàn ò rò pé èyàn lè dé lọ́dọ̀ ọlọ́run wọ́n ní bọ́dà ń dọ̀rẹ̀ kìáàmà á máa jowó àwọn nǹkan wípé àwọn eléyìí kí ló ní bọ́lọ́run bá alá wa kí wọn tó tó báyìí kí ló ní bọ́lọ́run bá alá wa sórí tó tó báyìí fún wọn wọ́n ní wọ́n máa bí wọ́n ṣe ń lọ yẹn àwọn aládàáwò ayé nìyẹn o wọ́n lè yẹn náà wọ́n máa wá rò pé ìró ah, àdáwò tó bá ìyá alágbájá ń jọ tó bá ìbá ìdí pèmí lọ bá kémi náà lè lẹ́kọ̀ọ́ sí ipò tó wà yìí lẹ́yìn náà ìyọmọ ayá mi anábì ní ìlà àhàbàkáwọ́mọ ìbùtàlá tọ́nà máa nífẹ̀ẹ́ àwọn àjọ kan anábì yìí wà ánà láha ìlà àhàbàkáwọ́mọ ìbùtàlá tọ́nà ọba aláàbá nífẹ̀ẹ́ àwọn àjọ kan ọlọ́run ọba aláwọ̀ dáwọ́ ìfẹ́ ọlọ́run ọba làdáwọ̀ ìfẹ́ ọlọ́run làdáwọ̀ lẹ́yìn náà ìmọ̀dé yóò túbá bí ẹ̀ṣẹ̀ ìmọ̀dé yóò túbá bí ẹ̀ṣẹ̀ ẹlòmí òṣèṣẹ̀ náà máa ń sọrí tọ́lọ́mù lọ́wẹ́ owó tí òrí máa ọlọ́run fi dá padà sójú ọ̀nà ẹlòmí ò kéékèèké ámùlẹ́rì torí àdáwò lọ́fi di pé oṣù lọ́hùn ẹlòmí ìyìn máa lọ kúlọ́ọ̀mù torí àlàáfíà ní òjò lọ́mọ́ tọ́ba wá gbádùn tán tọ́mọ bọ́lọ̀ ṣe tó kọ̀ wá ní mutí mọ́ a ní ha ẹ má mutí ọtí ọ̀dá o bọ́lọ̀ bá ti bàdáwò kan ní ọtí kò ní ṣe kí ni kò ní fi ilẹ̀ adé pé ìmọ̀ jẹ́ kẹ́yìn òtúbá lọ́dọ̀ ọlọ́run àlùbàlá rahma eh, rahma ọlọ́run bá ní o ọlọ́run wò láyé kárí mùsọ̀lọ́wà tó mọ̀rọ̀ bí wọ́n rahma àwọn tó bá ti sùúrù fàdáwò àákẹ́ wọn àásàánú wọn ọ̀wùlá ìkàkùn olùkọ́ tẹ̀lú àwọn ọmọ bẹ̀lú jọ náà àtùbábùl amúlù ilẹ̀ tó sórí ìbàdá tádà ọba dé gbàdà báyìí alábọ̀wọ́kọ́ ọ̀rán ti pé ó ti wà ní kádà rẹ̀ kọ́dẹ̀ sí sùúrù fọlọ́run ajabàlẹ̀ amúlù mọ́mí àdábì ní a ìmọ̀ ní ọ̀rọ̀ olùgbàgbọ́ òdodo ìlànà amúra òkúlọ́wọ́ káyìrì gbogbo ọ̀rọ̀ rẹ̀ ní ojoojúmọ́ dáadáa ni وليس ذلك لأحد إلا للمؤمن olùgbàgbọ́ òdodo lọ́rọ̀ rẹ̀ máa ń jásí dáadáa nínú ojoojúmọ́ ayé ẹ̀ nínú àzọ́bàtú sàrọ́kù ṣàkàrà tàbá sí lóore yóò dúpẹ́ ọ̀kánà kẹrànlá kó dúpẹ́ náà lóore fún wọ́n nínú àzọ́bàtú dọ̀rọ̀ tàbá fara ní àbá fún ládánwò kan sọ́bàrà yóò ṣe sùúrù ọ̀kánà kẹrànlá kó ṣe sùúrù náà lóore fún tọ́ọ̀ bá ṣe sùúrù kí ọwọ́ ọ̀gá jáde pé wọ́n fẹ́ wọ́n ni yóò wá lọ́dẹ̀ pé àwọn yòókù rẹ̀ wá yóò sì gbẹni lọ́wọ́ eh, sọ́gbẹ́ ọ̀kọ́lẹ̀ lórí tẹ́lẹ̀ àbí eh, yóò wá lọ́dẹ̀ pé àwọn yòókù rẹ̀ wá yóò wá kẹ́ni lọ́wọ́ yóò wá tẹ́ni sínú yàrá rẹ̀ tẹ́fà lọ eh, kálukú wà á dòkú síbẹ̀ eríṣiríṣi àwọn àdáwò ọ̀tọ̀ọ̀tọ̀ owó rẹ̀ sọnù òun ronú ọ̀tún wá ní apẹ́tẹ́ṣàn stroke ló kù ní lẹ́yìn stroke kọ́ ọgbọ́n sàárè mi àmọ́ tó bá pẹ́ àkọjàrò lọ́ọ̀ wọ́n máa ṣáà fàá ọlọ́pọ̀ bẹ́ẹ̀ àwọn tọ́nà fi ṣe àlọ́balẹ̀ ẹgbẹ́ lọ́balẹ̀ nígbà tó kankan sọ̀rọ̀ ní ọwọ́ rẹ̀ lẹ́yìn náà kọ́ gbà pé àdáwò tó ju èyí tó kàn lọ ó wà lọ́dọ̀ lọ lójú ojúmọ́ nípa ọmọ rẹ̀ pé tèmi yìí kéré ní tẹlomi tèmi yìí kéré ní tẹlomi yẹn ní mo fi ọlọ́kàn balẹ̀ pé tèmi yìí tún kéré nínú ní tẹlomi lẹ́yìn náà kọ́ wá mọ̀ yìí pé gbogbo àdáwò tó bá bọ̀ pátá ọlọ́mọba àlá yóò fi pẹ̀fẹ̀ rẹ́rẹ́ yóò sì ti gbé ọgá ní ìjọ àdìkìyàmà tàbá wá ní àdánwò ọ̀dá àbí àdánwò ọ̀dá èwo láàmù mẹ́sìn sádánwò ọ̀dá àbí ọ̀dá sádánwò ọ̀dá àbí ọ̀dá àdánwò da àmà àgbọ̀rọ̀ tọrẹ àdánwò ọ̀dá àmà tọ́bá wá dé kágbà dáadáa ló dé